ẹ gbọ́ ohun tí ń lọ ẹ ti gbọ́ kí ni bọ́bá kan ọ̀bá kú ọba míì jẹ wọ́n ti pààrọ̀ owó ń ti pẹ́ nílẹ̀ haúsá lójú ayé ọba sókótó àná ọba sókótó ìjẹta lọba sókótó àná ti jẹ tó wá mọ̀ rí ọba sókótó tè ẹ tún ṣẹlẹ̀ ń kánò gbàgbé wípé ní kánò Sanusi ọ̀gá àgbà ilé ìfowópamọ́ báńkì àgbáyé ti nàìjẹ́ central bank ti nàìjẹ́ gómìnà central bank tẹ́lẹ̀ ó ní àfijẹ́ ọba ní kánò ìjọba náà ó sì rí jẹ ọ̀nbálà benefit ẹ̀ púpọ̀ owó lo dọ́là ọ̀rọ̀ lálò connection dé dọ́dọ̀ ìjọba àpapọ̀ ìjọba àbílẹ̀ àwọn aráàlú sì fẹ́ràn. gbọ́rọ̀ òṣèlú yí ọ̀rọ̀ wọ ọ̀rọ̀ òṣèlú yí wọ ọ̀rọ̀ sànú àti Ganduje ẹni ó jẹ gómìnà fún ọdún mẹ́jọ ń ka Ganduje ẹni ọjọ́ fi ìjà pẹ́ ta wádìí ògún mú kó aya rẹ̀ mọ́ dígbà ní sísọ tí a lọ jẹnu ẹ̀ lọ. tó náà ni wípé ọmọ tá a padà álẹ̀ tí wọ́n ń sàlùmọ́ ń jèrè tá a kọ́ ni ó gbélé tá a kọ́ tà lẹ́yìn ọ̀la. gbogbo àwọn ọmọ àlè wọ́n ń jèrè wọ́n ń t tọrọ oúnjẹ kí ó lẹ kó wọn dà sí wọn kàwé. kọ́lé kan ẹ wá kówó Kano State ẹ wá kó lọ ẹ fi ń kọ́lé sàbújá. ten of money kan. ní ìjọba ọ̀bárílẹ̀ kí wọ́n máa dé sòtẹ́ẹ̀lì l'Àbújá. gba ìtọ́sọtọ́ dáràn sí. mórí wá ní gbayé ní ní government lodge ní government quarter Àbújá Ọ̀yọ́ ní Ògùn ní Oǹdó. yóò ṣe àdórí Kano táwọn ò ní ní. fáwọn fẹ́ rí kọ lẹ́tà sí wípé kọ́mìsọ́nù ó bá tún ṣe sọbọlé fojú rẹ̀ rí mọ̀ bo. bá rẹ́rìn bá ní akin àfọ̀njọba ọlọ́run ló fòǹjọ. bó ń bá ròótọ́ ọ̀rọ̀ wọn mọ̀ bá wọn sọ adigba míì tó tún sọ ilé ìgbìmọ̀ aṣọ. ọ̀ gàdúnjẹ ń ń jọ́nà lọ. gbogbo ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin pé kíní ti ń belebele ayọ̀ ni pé di ṣẹ́ wa o. jí ṣiṣẹ́ wa bẹ́ẹ̀ ni ọ yá ìwọ kọ́ sọ pé ó ṣe ń tó lòdì sófin. yá bàbá àwọn la fọwọ́ tì ọ́ wọlé ìwọ náà kẹta rẹ̀ rákàdéédé sà rákàdéédé sà òun náà kẹta tó pẹ̀rú ẹyẹ kéré sọ́kàn òru kan wọ́n bá yọ Sànúsí ń jọ́nà tí ẹ yọ Sànúsí sọ́kàn òru kan náà ni wọ́n bá yọ àlééfà kì í bá gómìnà gbèlú alẹ́ òru dúdú wọ́n fi kú òní lánàá. ọkùnrin ilé owó ó kú sílùú èbó ń jò ní Sanusi fífẹ́ sokó nígbà tí ń sọ̀rọ̀ níjọ́ tójú ń pọ́gún àwòdìbà ló lọ sáta bàálù tó fi kẹ́rù ń gbogbo ẹrù fámílì àtìyàwó àtọmọ gbé wá sẹ́kọ̀ọ́ ó sì rẹ́ǹtì òtẹ́ẹ̀lì ilẹ̀ fún oṣù méjì ó lóṣù kan tán ó ti gbalé léyẹn ṣe ringidi ìtura ó ti gbé fa làwọn wà kò tiẹ̀ mọ fílìn pé kú lórí àlẹ́ ikú ọ̀dọ́jọ́ àrùn òdó ṣèrànlọ́wọ́ báyérò sórí àlééfà. ó tá a wí ayé fẹ́ràn rẹ̀ ńgbà tó wà lórí àlééfà. èèyàn láìkí báyérò gan báyérò kánò. ẹ gbàgbé barista fi kọrin rí. ọlọjẹ sẹ́ríkì ń wá kánò wà lórí àlééfà ìjọba. ẹ lọ́lọ́ ń bá mọ̀ ń mọ̀ ṣe àdó báyérò ọ̀pọ̀lọpọ̀ lọ́balọ́ba sọ̀rẹ́ ńlẹ̀ Yorùbá. nífẹ̀ ni wá kọ́mọ kàn sí aláàfin ṣe dáadáa púpọ̀. ní èkó rẹ̀ mo kàn nù ran àrọ́mọdọ́mọ fi ta kàn gbọ̀n. pé bàbá fẹ́ sòsí làwọn lè fi knockout. bá gbé àdó báyérò sórí àlè ẹ ṣe ayọ̀ bàbá ẹ ṣe àṣe. kọ̀mọ́ndàlà ẹyin bọ́lọ̀ ń ṣe kọ́. kàdárà láwùwá láti lọrin lọ́dọ̀ wa ní. tètè délé àwùsá gbogbo ntọ́ bá ṣẹlẹ̀ èyí máa ń jà pítípítí. èyí máa ń rọ lọ́ǹkà èyí máa ń ìpẹ́ náà kámú n'i bá ń gbogbo bí ọba dé ọba òkú ọ̀la. síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ ìjọba torí ẹ̀kọ́ mẹ́nu dúdú ọlọ́run ó bá níjọba tiẹ̀ náà bá dé bí bíbélì ti sọ pé bá rẹ̀ dé ti ẹni ká ṣe lọ́ba rẹ̀ bá dólùfẹ́ rẹ̀ bọ́ sórí àlééfà ń ká ìjọba lọ́sàn-án kan òru kan àmọ́ gàǹdójè lọ́wọ́ jaranke gàǹdójè padà dé alága APC ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ báwọlà ọba sì ń bẹ lára torí wípé ní ẹ̀rẹ̀ lọ wọlé fúnjọba agbára ìjọba àpapọ̀ ipò tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ para tí ẹ̀ ń kéde wípé kí Sanusi ọmọ padà bọ̀ sórí àdóbáyéró kọ́ palẹ̀ rù tará àbújá náà sọ fún un ló báyé ró ó fún ọ wípé ajá ní gbìnà tí ń bẹ́ ń pínlẹ̀ kánú sọ wípé kí wọ́n ó gbé e. ìyáká kò mójútó fọ́ńtò wọn o. kánárì bá dàn látàbò sí ẹni tó tó. lé ní àwàdà Sànúsì padà sáàfin ńlá. báyé ró ọlọ́run ò ní kú ò lásàfin kejì. ọdọba méjì tí ń rúlu kánò lọ́wọ́ pé yọ gbẹ̀yìn ògún mú kó aya rẹ̀ mọ́là bá fojú ọlọ́pàá kí wọ́n lọ gbé ọba tàná. àwọn ọlọ́pàá ní Sikisa ẹ pé IG ní ẹ pè lábára àwọn ògbé láti lọ gbé ọba yẹn ọba ọlákìtì yẹn. ayé ìhun tó pẹ́rù kéré ìbádùn ti dáhùn látàbújá. ẹ bá ṣubú. àdóbárò kọ́mọ bá dáhùn láàrin. bá mú kú láya rẹ̀ kó bìtìbìtì ọlọ́pàá kó sí ẹ̀yìn ànúsí láàfin ẹ̀. ti ń jáde ó ti ń bá àwọn èèyàn gẹ̀sìn jáde. tó bá yẹ́rọ wọlé látàbújá àtàn ní à ń rọ̀ diodio láàkẹ́ni tí ọlọ́rẹ̀ yìí bọ̀ bá kú ọba kan èyí jẹ. ọ̀nà ti ṣí ọ̀nà ti là alihamudulilayi rọ̀bìlẹ̀ alami ìròyìn ayọ̀ nìyí fún gbogbo múmìnì àti múmìnà tó fẹ́ balẹ̀ iṣẹ́ àlàléyà ajá òmùra limited ìrìnàjò mímọ́ hajj tọdún twenty twenty four alálọ́bọ̀ lọ́lọ́run ó ṣe aláwùmọ̀ hamina àsìkò ti wá tó báyìí fún gbogbo ẹni tó fẹ́ ṣe àjọ̀dún twenty twenty four láti wá máa san ẹ̀dínwó rẹ̀ sílẹ̀ sílé iṣẹ́ alálàájì àlàléyà torí pé àjẹ ọdún yìí ẹni tó bá yára jígìrì sí ni ó ṣe àwítúwí asẹ́ kan ò sí gbogbo wa la mọ ilé iṣẹ́ àlàlé ajá òmùra limited gbogbo oúnjẹ fẹ́gbẹ́ gbà wó bọ̀ láti wá ṣe àjì tó ń bọ̀ yìí pẹ̀lú ìrọ̀rùn ẹ kàn sí ilé iṣẹ́ alálàájì àlàléyà nínú ilé epo nnpc mega station lẹ́gbẹ̀ẹ́ sablak event center òpópónà márosẹ̀ èkó síbàdàn sanyo ìbàdàn ẹ tún lè kàn sí wọn nílùú ọ̀yọ́ zero eight zero three four three two seven five nine four four àti zero eight zero seven nine nine eight two eight seven four al Aliya Ajah Umra Limited alálàájì ìrọ̀rùn. àlàyé àlàwọ̀ ń bá lọ. ayọ̀ abara tíntín ayédayé ìdẹ̀rùn bẹ́ẹ̀ ni o ìdẹ̀kùn ti dé láìsí wàhálà mọ́ láti ra ọ̀pọ̀lọpọ̀ èròjà epo rọ̀bì tó ń jáde láti iléeṣẹ́ Dangote refinery iléeṣẹ́ OK Productions Limited lálágbàtà kan gbòógì tẹ́ ẹ lè gbára lé bẹ́ẹ̀ bá ṣe ń fẹ́ nígbàkúùgbà tẹ́ sì ń fẹ́ sí àti níbikíbi pàápàá jùlọ nílẹ̀ Yorùbá South West Nigeria lẹ́wọ̀n máa rí àwọn èròjà epo rọ̀bì tó ń jáde lẹ́bùn ìfọpo Dangote refinery bíi epo mọ́tò pẹtrol diesel kerosene oil engine tó fi mọ́ transmission oil tí wọ́n ń pè ní transmission oil epo bírèkì àti afẹ́fẹ́ ìdáná gáàsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àjẹpẹ́ láì làágùn jìnnà mọ́ iléeṣẹ́ OK Productions Limited ní kẹ́ ẹ gbọ́kànlé lábẹ́ ìdarí ajé ìgbé akílọ́sọ̀tù mọ́túráyọ̀ tí ṣọ̀gá àgbà iléeṣẹ́ náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pe zero eight zero seven zero nine zero one two five three Dangote Refinery Products bó ti wù kó pọ̀ tó ẹ ó rira nípasẹ̀ OK Productions Limited. ẹ mú pàtàkì lọ́mọ bíbí unique fertility ọlọ́run dá ohun gbogbo fún ìlò àwa ẹ̀dá unique fertility dé wọ́n ti kọ wọ̀lú látòkè òkun àwọn èròjà tó ń mú àlàáfíà bá àgọ́ ara tó mara bọ̀ sípò mara jí pépé unique fertility tọkùnrin wà tóbìnrin wà ó wà lóníwóró capsule àti olómi ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ àjọ NAFDAC ìlú ló ń tẹ̀ FDA lamẹ́ríkà fọwọ́ sí ọ̀pọ̀ àwọn tó ti lo unique fertility lọ́rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire unique fertility wà ní Fortune Plaza New Garage Akala Express Road along eleven.